Admission, admission, admission. Bismillahirrahmanirrahim. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní Darussalafia School Ìbàdàn Nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú. Ìbtìdà iyá, ìdàdíyá àti sànàwíyà Monday to Thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́. Part time ní Saturday àti Sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán. Aago aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala àlàáfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد لله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 láti ẹgbẹ́ ká máa wo Eidul Adha níwájú báyìí èyí tá à ń pè ní iléyá àwa mùsùlùmí a ò ní ju ọdún méjì lọ Eidul Fitr èyí tá a ṣe lọ tá à ń pè ní ọdún àwẹ̀ àbí ọdún ìtúnu àwẹ̀ wà àti èyí tá à ń wò níwájú tá à àti nínú àrísìkí àti nínú ìdùnnú àti nínú àlàáfíà ara nínú ẹ̀mí gúngùn yálà kó ṣe ní ìrọ̀rùn fún ìkọ̀kan wa ọdún méjì ta ní náà nìyẹn gbogbo ẹni tí bá ń ṣe ọdún míì ó ń ṣe ọdún àdádálẹ̀ ni January one ìníkan twenty five gbogbo àwọn ọdún yìí kì í ṣe ọdún àwọn àtàjẹ́ mùsùlùmí gbogbo mùsùlùmí tí bá ń kópa ń bẹ́ẹ̀ ó ń ṣe nǹkan tí àlọ́ àtàníbìrì òun náà mùsùlùmí yìí kópa níbi ọdún mi yàtọ̀ sí ọdún méjèèjì yẹn àfin kópa ń bẹ̀ kò sí ìkàtó kan mùsùlùmí pẹ̀lú january one kò sí ìkàtó kan mùsùlùmí pẹ̀lú ansa ìsùn ní january one kò sí ìkàtó kan mùsùlùmí pẹ̀lú december twenty five kò sí ìkàtó kan mùsùlùmí pẹ̀lú ọdún eégún kò sí ìkàtó kan mùsùlùmí pẹ̀lú ọdún orò kò sí nǹkan tó ṣe nǹkan mùsùlùmí pẹ̀lú pé à ń ṣe orò ìbejì orò ìbẹ́ta gbogbo àwọn tó ti tẹ̀sí báyìí kò ká àwa tó jẹ́ mùsùlùmí ọdún méjèèjì tó kà wá náà nìyẹn tí ó lẹ́rìí látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala méjèèjì náà ló ní ẹ̀rí nínú iṣẹ́ rẹ̀ tó ní agbára tó yẹ kí gbogbo wa ká máa múra sí láti ṣe ìkan nínú rẹ̀ òun náà ni ká ẹran léyà iṣẹ́ rẹ̀ tó lágbára rẹ̀ pé bí ọ̀pọ̀lọpọ̀ wa lónìí àti fojú kéré ẹ̀ ẹlòmíì ò máa lé aṣọ ẹlòmíì ò máa lé kó ń parí ilé òun ẹlòmíì máa ó máa lé kinní kan yóò dẹ̀ ní agbára yóò dẹ̀ fẹ́ràn lé yálẹ̀ kò nípa iṣẹ́ rí ńlá ńlá dẹ̀ ni lọ ẹ̀ka mójútó lọ ẹ kí ogbó a máa kápá bí àlọ́ bá ti fún ẹni ká kú lágbára ká pẹ̀lú àléyá kálọ̀ kójọ́ ó ṣe ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwa tá a ti mọ ibi bá a ti pa àti gbẹ́kẹ̀lé alá mọ̀jẹ̀ kí gbẹ́kẹ̀lé wa mọ̀jẹ̀ kó já sófo gbogbo àwa náà ọ̀gọ́ à ń kọjú sánmà pé wà lọ́wọ́ ó lábẹ́ ara báyìí ilé àmà ti ń súnmọ́ à ń bẹ nínú àánú rẹ̀ ọba tó kò ní àròzá gbòǹkú ọba tó kò ní máa ń pèsè fún tó dà kó jọ kó bí kò sí pé ó ní àwọn májẹ̀mú ó láwọn conditions tó ní agbára gan gbẹgbẹ ìkan nínú àwọn májẹ̀mú yìí tó bá fi lè jábọ́ ẹnìyẹn kàn pẹran àpàjẹ ni bóyá ẹran ń wù ú jẹ ó kàn pẹran ni torí pé ẹran ilé yàtọ̀ afẹ́ pa yìí kìí ṣe mùjárò dùgbà àtàfẹ́ pẹran lásán bí kò sí pé ẹran àtàkọ́rùrù ila Allah ta'ala ẹran tá a fẹ́ fi jọ́sìn fún Allah ni ẹran tá a tó tá a bá pa á kò fi di alásùnmọ́ àlọ́ òsè ni ìdáwó nídìí májẹ̀mú ṣẹlẹ̀ àti gbé kalẹ̀ nínú májẹ̀mú yẹn àárí májẹ̀mú mẹ́fà wọ́n ẹran léya tá a fẹ́ pa májẹ̀mú mẹ́fẹ̀ẹ̀fà yìí ọ̀ràn yẹn ní kí ẹsẹ̀ náà bá fẹ́ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ pé sí ara ẹran ìtafẹ́ pakunléya o gbọ́dọ̀ pèsè rẹ̀ tí kan bá ti lè jáná àwọn májẹ̀mú mẹ́fẹ̀ẹ̀fà yìí tí mo fẹ́ kà yìí wàhálà ti dé ẹran iléyà yẹn yóò di ẹran àpajẹ lásán bá a máa ń pẹ ẹran jẹ àbá máa ń yẹn jẹ nínú ilé wa yẹn bẹ́ẹ̀ ni ó sì já sí kò ní jẹ ẹran tó yẹ pé a fi ṣe àtàkọ́rùbù ìlọ́lá tá a fi jọ́sìn fún àlọ́ májèmọ́ alákọ̀ọ́kọ́ fún àwa tá a fẹ́ pẹ ẹran iléyà òun náà ní pé ẹran tá a fẹ́ pa yìí ó gbọ́dọ̀ wà òun ni àwọn ẹran tá a máa ń sìn ó kó ẹran mẹ́ta sínú ó kó ẹran mẹ́ta sínú alákọ̀ọ́kọ́ ràkúnmí ràkúnmí àlefákun iléyá ẹlẹ́ẹ̀kejì màálù àlefákun iléyá ẹlẹ́ẹ̀kẹta àgbò àti àwọn ọmọ ìyá ẹ̀ àwọn ọmọ ìyá àgbò yẹn òun àgùntàn tó jẹ́ ìyàwó ẹ̀ àti àwọn ẹran ilé yẹn ipò kan náà gbogbo wọn jọ wà àwọn ẹran tá a máa ń sìn lé bóyá ta haúsá ni o ti yorùbá ni o àtọkọ àtìyàwó wọn kò sí problem ẹran mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn ràkúnmí màálù àti àwọn ẹran àgbò àgùntàn àti àwọn ẹran ilé tá à ń sìn yẹn a wọn fún iléyà ètò bá wù mẹ́tẹ̀ẹ̀ta tàbá ti ní agbára ẹ̀ kò sí problem tó bá wù bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé kò sí ẹran ẹṣin bẹ́ẹ̀ ẹṣin nínú ṣẹ̀dá Islam a ẹran ẹṣin náà ṣùgbọ́n kò sí mbẹ ẹnì kan gbọ́dọ̀ lówó lówó lówó wọn ní ọgbọ ẹṣin lòún fẹ́ pa tó ó pa ó pa oúnjẹ fúnra rẹ̀ ní kò fẹ́ràn léyà ṣùgbọ́n náà làwọn ẹran míì tá a máa ń jẹ náà kò sí mbẹ a máa ń jẹ àwọn ẹran ẹyẹ bí adìyẹ ni bí àwọn ẹran yòókù bí dọ́kì ni bí chicken ni a máa ń jẹ àwọn náà ẹnì wá níjọ lé ọgọ òun ò lágbára màálù rà àti òun fẹ́ patọ́kì ó kan patọ́kì ó jẹun níbi tó kó fẹ́ràn léyà torí kò sí ẹ̀rí lórí ẹ̀. bákan náà àwọn ẹran míì máa ń gbọ́gbẹ́ dágún máa ń jẹ jẹ́ àwọn ẹran àgbẹ̀ tá a máa ń jẹ lé tó bá jẹ́ halali nínú wọn lẹ́yìn wá ní ọ̀gbọ́ òun fẹ́ fẹ́ràn àgbẹ̀ jọ́ náà rárá nínú àwọn ẹran tá a tún máa ń jẹ lẹ́jà wà lẹ́yìn wá ara ẹja mẹ́ta oníkódà ẹja ló fẹ́ panjọ́ náà wá ní bísímilà lọ àkùbà òwò àgbọ̀bẹ̀lẹ̀ lọ́rùn olóhùn pẹ̀rẹ̀ ẹja rárá òpẹ̀rẹ̀ fúnra ẹ̀ òpẹ̀jà fúnra ẹ̀ oníṣẹ̀dá aláwa kílẹ̀ rí ẹ̀ nínú suratul hajj suratul hajj nínú Qur'an alẹ́ òní li kulli ummatin ja'alna mansaka liyadkuru isma Allahi ala ma razaqahum min bahimatil an'am alẹ́ òní li kulli ummatin gbogbo ìjọ kọ̀ọ̀kan àwọn ìjọ tó ti síwájú wa àtàwọn ìjọ mùsùlùmí náà alẹ́ òní li kulli ummatin ja'alna mansaka ìjọ kọ̀ọ̀kan ló ń ṣe ọdún tiẹ̀ fún ẹjẹ báyìí ọdún tàwa mùsùlùmí òun náà ni ọdún léyà àtọdún àwẹ̀ kò sí kẹta ẹ alọ ní ìjọba ọ̀kan ló ń ṣe ọdún tiẹ̀ kan kí ló bá tó ń fi ṣe bẹ́ẹ̀ lè yẹ kúrú sùmọlọyí àlàámà rọdákọrùn nígbà yìí mọtìlá náà kí wọn lè bá a máa fi ṣe ìrántí àbúlọ́wù lórí àwọn ẹranko tí òun jogún fún wa kí wọ́n fi pa láti fi di alásùnmọ́ àlọ́njọ́ náà nínú àwọn ẹran mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti dárúkọ yẹn òun pàǹjọ náà pẹ̀lú àníyàn wípé òfin ṣe ìjọsìn fún Allah subhanahu wa ta'ala eléyìí alákọ̀ọ́kọ́ nínú májẹ̀mú tó ń bẹ fún ẹran ètí afẹ́fà fún iléyà tí ìdáyẹn tó bá lọ pẹ́ràn mí yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ti fàájì fúnra ẹ̀ májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tó wà fún ẹran iléyà tí afẹ́fà òun náà ní pé àwọn ẹran mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí tá a láàlẹ́ pa yìí ó ní gbèdéke ọdún tí wọ́n gbọ́dọ̀ tó ó ní gbèdéke yìí ó tún ní pé tẹ́yìn bá pa ìkan nínú ẹran mẹ́tẹ̀ẹ̀ta yìí kò wá tó ọ tó tíṣẹ̀ rí àṣọ àpàjẹ ni ó ṣe ìbájú fúnra ẹ̀ àwọn ẹran kọ̀ọ̀kan yìí ṣẹ̀rí àti bu ọdún kalẹ̀ pé ẹran yìí o ó gbọ́dọ̀ pé iye èjì báyìí ó gbọ́dọ̀ pé iye ọdún báyìí ó gbọ́dọ̀ pé iye ọdún báyìí pa fún iléyá ó yàtọ̀ sí ẹran àkíkọ̀ ìkómọ ó yàtọ̀ sí ẹran pé a wedding ó yàtọ̀ sí ẹran pé a fẹ́ ṣàlejò ó yàtọ̀ tó bá wù ọ́ ló ṣùgbọ́n ẹran iléyá ṣẹ̀rí àti àdádọ́ ó ti àdádá sin lèkólè mìnà ó ti gbé gbèdéke lé ọdún èjì tí wọ́n gbọ́dọ̀ tó ṣáájú ká tó fi paléyà ètò ìdíkú ká kàn fọ́ sọ́jà ọ̀gọ́ ẹ bá ń mélè náà kí máa mú lọ ìdíkẹ́ sáà ti pa ni ó wà mú gbẹ̀ǹkùnlé wọlé rárá ẹ bá gbé ràkúnmí ló fẹ́ pa ẹ gbé ràkúnmí ni àlọ́ òfin ní ìkápá láti pa fúnléyà ó gbọ́dọ̀ pé ọmọ ọdún márùn yóò ti gbé pátápátá ni o yóò ti gbẹnu lé yóò ti bọ́dún márùn-ún yóò ti bọ́ sínú ọdún kẹfà tó ti lò láyé ọdún márùn-ún. ẹ̀yin bá jẹ́ pé màálùú ló ń fẹ́ fi yanjú ara ẹ̀ tó ń fẹ́ pa ó ti gbọ́dọ̀ pé ọmọ ọdún méjì yóò ti pé ọmọ ọdún méjì pàápàá yóò ti gbẹnu lé ọdún kẹta rẹ̀ tó fẹ́ máa lò láyé lọ ṣáájú ká tó lè pa òun lè ya. ẹ̀yin bá jẹ́ pé àgbò àtàwọn yòókù tí mo dárúkọ yẹn ló fẹ́ pa ni ó gbọ́dọ̀ pé ọmọ ọdún kan ó ti gbọ́ sínú ọdún kejì rẹ̀ láti kó tó fi paléyà eléyìí ni àwọn ọdún tí ṣẹlẹ̀ àgbékalẹ̀ fún àwọn ẹran mẹ́tẹ̀ẹ̀ta yẹn kílẹ̀ rí ẹ̀ ànábì sallallahu alaihi wa alihi wa sallam níbi hadith rẹ̀ ànábì la tadbahu illa musinna illa an ta'sura alaykum fatadbahu jada'atan min ad-da'i ànábì ni ẹ̀yin mùsùlùmí tó bá fẹ́ pẹ̀rẹ̀ léyà ẹ gbọ́dọ̀ pa àwọn ẹran mẹ́tẹ̀ẹ̀ta yìí kankan o àyàfi tó bá ti pé ọdún tó ń gbé kalẹ̀ yẹn ọdún náà ni mo ti sọ yẹn ràkúnmí yóò ti pọ̀ ọmọ ọdún márùn àgbẹ̀ màálù yóò ti pọ̀ ọmọ ọdún méjì àwọn ẹran yòókù àgbò àtàgùntà àtàwọn ẹran ilé wọn ó ti pọ̀ ọmọ ọdún kan ànẹ́bì ní àyàfi ìlà àǹtà àsọ̀rọ̀ àlékún àyàfi ẹni tí àìní tó bá ń dà láàmú owó rẹ̀ ò àwọn àgbò ọlọ́dún kan yẹn ò àgùntàn ọlọ́dún kan kò ká àwọn ẹran ilé ọlọ́dún kan owó rẹ̀ ò ká ó ti ṣe wàhálà títí owó ti ẹ̀ka kò ká àdúgbò ní kò sí wàhálà pàtàkì bá fi wùjáde àtàmì náà ó lè pa ẹran olóṣù mẹ́fà nínú àwọn ẹran àgbò yẹn àtàwọn ẹran ilé kò sí màálù àti ìràkúnmí o àwọn ẹran ilé yẹn ó lè pa olóṣù mẹ́fà rẹ̀ ìyẹn pẹ̀lú májẹ̀mú kó yẹ pé ara ló ní débẹ̀ kò lágbára ọlọ́dún kan kì í ṣe pé yẹn máa wílíńlì bí ọ̀gọ́ olóṣù mẹ́fà mo fẹ́ pa kó jẹ́ pé ara ló ní kò lágbára ó ṣe wàhálà títí kò wá rí ànábì ní kò sí wàhálà tó bá pa àwọn ẹran ilé yẹn náà àwọn ẹran àgbo yẹn àwọn ẹran ilé yẹn tó bá pa ẹran ilé tó jẹ́ olóṣù mẹ́fà ànábì ní kò sí wàhálà. tó túmọ̀ sí pé àwọn ẹran mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ọdún tí ṣẹ̀dá àgbé fún wọn nìyẹn òdì májẹ̀mú méjì májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta tí ó wà lára ẹran tá òun náà ní pé àwọn ẹran mẹ́tẹ̀ẹ̀ta tó ṣẹ̀dá dárúkọ yìí wọ́n gbọ́dọ̀ bọ́pá bọ́sẹ̀ kó o níbi àwọn àléébù àbí àwọn àrùn èyí tí ṣẹ̀dá sọ pé a gbọ́dọ̀ bá lára rẹ̀ ẹlòmíì yóò lọ sí ọjà ń sìn yóò lọ rẹ ẹran yóò kàn sáà rí ẹran kan tó lẹ̀ yóò ní ọ̀gbọ́n ẹ bá mú yarí ebi kí n ti parí yarí rárá o ànábì sọ àwọn àrùn kan sẹ́kúta bá ti pa ara ẹ̀ léyà tá a fẹ́ pa àwògbọ́dọ̀ fi parí yarí àwọn àrùn dáni bí sọ yìí tábà fi pẹran nìká ìgbéyàwó kò sí wàhálà tábà fi pẹran ìkómọ kò sí wàhálà tábà fi pẹran àlejò kò sí wàhálà àmọ́ ẹran iléyá àwọn májèmú mẹ́rin dáni bí ìfẹ́ dárúkọ yìí a ò gbọ́dọ̀ kẹfìn rẹ̀ lára ẹran tá a fẹ́ pa àléébù alákọ̀ọ́kọ́ wọn sọ̀rọ̀ ó ní àléébù alákọ̀ọ́kọ́ tẹ́gbẹ́ tó bá dúró báyìí ẹsẹ̀ rẹ̀ méjèèjì ti wọ́ táǹpé ni amúkùn àlébi ní tí ìmúkùn rẹ̀ bá ti hàn tí gbogbo yẹn náà rí báyìí ti ń lọ tí sẹsẹ̀ kélékélé ń lọ ẹsẹ̀ yẹn ò dúró àlébi ilẹ̀ gbọ́dọ̀ pa láti bí babilẹ̀ sọ báyẹn kí a gbọ́dọ̀ pẹ́ ẹran tó múkùn àjẹkẹ́ ẹran tẹ́sẹ̀ rẹ̀ bá gé àtẹ̀gbọ́dọ̀ débẹ̀ ẹran tó ti gé lẹ́sẹ̀ kan okùn mẹ́ta nínú mẹ́rin yóò wá sí tamurege tamurege wọn wá ní àìjọ eré ilé ó lẹ́sí ó wà alẹ́ta fún one fifty ló bá dà mú rárá bàtà níbi tí lè mẹ́sàn ẹran tí ẹsẹ̀ rẹ̀ mú fún yẹn àjẹ́ pé wàmí àwòlá èyí lọ àti àlébù àkọ́kọ́ nìyẹn àlébù ẹlẹ́ẹ̀kejì àlébù ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwòrán ẹran tí àwọn náà túmọ̀ túmọ̀ rẹ̀ ẹran tójú rẹ̀ dá àníbi ni àlùbáyé náà àwọ̀rùwà tẹ́fẹ́ dígbà rẹ̀ yẹn ó clear gan èyí tíntín ó clear àdúgbò yìí náà ti rí báyìí pé ojú ẹran eléyìí kan ó ti da àgbọ̀dọ̀ fi paléyà bẹ́ẹ̀ bá fi paléyà ó jẹun lásán ní kò paléyà ó di méjì àléébù ẹlẹ́ẹ̀kẹta ta gbọ́dọ̀ sọ́ra fún níbi ẹran tá a fẹ́ pa àdébí alimari ìtọ́ alibẹ́sì lọ́jọ́ àìsàn yẹn ó hàn báyìí gbogbo ayé lórí ẹ̀ bóyá wọlé pé wọlé bíbà rẹ̀ àbá wọlé òun lè lómi wà lọ́jà tó bá ra wọlé fún nìka yìí tó fẹ́ ṣe kò sí pé bẹ́ẹ̀ ó ra wọlé fún ìkómà kò sí pé bẹ́ẹ̀ ó ra wọlé fún ìnáwó kan tó fẹ́ ṣe kò sí wàhálà àmọ́ fẹ́ pẹran léyà kò sí wọlé bẹ́ẹ̀ o ẹran tó yẹ pé àyẹ̀ yóò máa lọ òkè yóò máa lọlẹ̀ dé òbí gbedele ni wọlé ọ̀dàkùnjọ́ jẹ́ pẹ̀rẹ̀ dé láàyè o àdúrà gidi ni yóò máa ṣe irú ẹran báyìí ò ẹran tó bá ti ṣàìsàn àgìnípaléyà ó dá lẹ́kùn mẹ́ta àléébù ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ànábì sọ pé wọlìkẹtì rọ àlùbáyìnà lọ́yọ̀wá ànábì ni ẹran èyí tó jẹ́ pé ẹran yìí alẹ́tì làtúntè ẹran tó ti wù ètò kó ń ṣàìsàn ṣùgbọ́n àlọ́ ló máa tó rọ̀lù pé ibi ló pa ni o bóyá àìsàn tó ló mú ni o ó ti wá rú débi wípé à ń ka gbogbo egun yẹn fún ààrẹ báyìí irú yẹn ní agbára débi pé àgọ́dọ̀ rábọ̀ ẹran báyẹn láti paléyà sójú àwọn àlébù mẹ́rẹ̀ẹ̀rin làgbọ́dọ̀ sọra fún níbi ẹran tí a fẹ́ pa àwọn àlébù míì dáná bí ò dárúkọ kò sí problem ẹran sáfẹ̀ lọ́dà kò wàhálà àlepa tábàárí mi títẹ ẹran lọ́dà ní òsọ pé káwọn fi paléyà ẹran tí etí rẹ̀ ti pé díẹ̀ kò sí problem tábàárí mi òsọ pé káwọn níléyà ẹran tí ìwo rẹ̀ ti tẹ́ díẹ̀ táàbá rí mi kò sí problem kò ní ká mọ̀ fipá iléyà ṣùgbọ́n àwọn àlébù mẹ́rẹ̀ẹ̀rin yẹn àgbọ̀dọ̀ rí níbi ẹ̀ràn iléyà àbí Allah subhanahu wa ta'ala ìwọ̀nba díẹ̀ tó ṣẹ́kù yìí náà tí iléyà fi ń wò wá táwa náà fi ń wò dákùnjọ mọ́jọ bá wa nù sàárè o mọ́jọ bá wa nínú àìsàn mọ́jọ bá wa nínú àìní mọ́jọ bá wa nínú òṣì ikú bá wa nínú Islam ikú bá wa ní àlàáfíà ara Allahumma amin. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله الأمين وبعد ní ìtẹ̀síwájú nípa àwọn ọdún tó wà ní Islam àti báwo la ti fẹ́ pa ẹran iléyà wa tí à ń bá lọ. a sọ pé àwọn ẹran iléyà yìí tá a fẹ́ pa yìí kì í ṣe pé mùsùlùmí ó kàn bọ́ sọ́jà yóò kàn máa ra nǹkan tó wù ó gbọ́dọ̀ jẹ́ pé àwọn májẹ̀mú mẹ́fẹ̀ẹ̀fà tí mò ń kà yìí mo ti ka mẹ́ta ń bẹ̀ nínú kútùbà alákọ̀ọ́kọ́ màá ka mẹ́ta ẹlẹ́ẹ̀kejì náà níbi kútùbà ẹlẹ́yìí náà ìdílé láìsà àdá nínú májẹ̀mú tó tún wà ń bẹ̀ tó jẹ́ lẹ́ẹ̀kẹrin ẹran tá a fẹ́ fi paléyà yìí ó gbọ́dọ̀ pé àwa gangan la ní àwa gangan la ní kì ṣe ẹran tó yẹ pé àwa àtẹnìkan lájọ ní ẹni yóò dẹ̀ yọ̀ǹda fún wa. wàá fún yín lápèjúwe tó fi yé lápèjúwe ń ẹ̀dá mi ń bẹ tí wọ́n fi díyàn lọ́dọ̀ bí àhán nílẹ̀ Yorùbá tó jọ máa sin ẹran yìí máa fún ni mo ní ìyá ẹran àmọ́wọ́ ló máa fún lóúnjẹ tó bá ti èmi ní mọ̀mọ́ àkọ́kọ́ ẹ̀ka àjọ bá yẹn ẹran àkọ́kọ́ tó wá ní yìí májẹ̀mú tẹ́jọ́ dání pé àwa ògbà ẹran yìí ti parí wọ́n ti wọlé yà ó ti pádùn kan lọ́ba dàdúgbúlẹ̀ tó ń jẹ́ pé ìwọ kọ́ ló ń gé ẹran yẹn ẹ ń bá fi ẹran bẹ́ẹ̀ palẹ́ yá ó pa àpàjẹ lásán ni ẹran tá a fẹ́ fi palẹ́ yá owó lè fẹ́ àwa la ní ní àní tán hundred percent àpèjúwe mi ó jẹ́ ẹran tó jẹ́ mọ̀rùhóògbà ẹran tó yẹ pé wọ́n fi dógò sí wa lọ́dọ̀ ni kí ni túmọ̀ ẹ̀ nínú ṣẹ̀ríà tá a bá fẹ́ yá nǹkan lọ́wọ́ èèyàn tàbá fẹ́ yá nǹkan lọ́wọ́ yìí pé ọ̀gbọ́ yá mi ní nǹkan báyìí yá mi lówó báyìí máa padà fún ọ nígbà báyìí ẹni yẹn yóò fi nǹkan kan lẹ̀ yóò fi dógò lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó fi dógò yìí yóò ṣe déédéé nǹkan tó fẹ́ yá yẹn tí yóò bá rí nǹkan yẹn san nǹkan yẹn láàmú sọ́dọ̀ láti fi rọ́pò owó wa dáwà fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ nǹkan tó wá fi sọ́dọ̀ yìí bóyá ẹran wa ni lápèjúwe ọ̀gbọ́n yá mi ní one million bẹ́ẹ̀ ó bá yá ó wá fi ẹran dógò sọ́dọ̀ rẹ̀ ẹran tó wá fi dógò yẹn ọjọ́ tí ẹni yẹn fẹ́ owó òdì pé ó dẹ̀ wá mẹ́ran rẹ̀ ó dẹ̀ fún olówó rẹ̀ lílé tó ẹran tó fi dógò náà ó kú mọ́ báyẹn náà tó bá tó gúnlẹ̀ ara o ẹran yẹn ò tí ì di tiẹ̀ nígbà tí ọjọ́ tẹ́ ẹjọ́ dá pé pé ìdá ẹran yóò tí ì di tiẹ̀ ìwé ẹran báyẹn tó bá fi òpó ẹran lásán ní gbà ìyẹn jẹ́ májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin májẹ̀mú ẹlẹ́ẹ̀karùn-ún ó wà níbi ẹran tá a fẹ́ pa onígbẹ́gbẹ́ ẹran yìí tá a fẹ́ pa yìí kò í ṣe pé ó gbọdọ bọ́ sí àsìkò gangan ṣíṣe ra ní kápá eléyìí pàtàkì gan jìdá ẹran tá a fẹ́ pa yìí agbọdọ gbọ́dọ̀ pa ní àsìkò ṣíṣe dá àti kalẹ̀ fún wa kìí ti bá pa nígbà tó bá wù wá. à ó ṣe dáadáa dé kó sàlàyé fún wa pé tábà fẹ́ pẹ̀rẹ̀ léyà o àsìkò gangan báyìí lápá àsìkò wo ni ẹran léyà òun náà ní bá dà sọ láti rẹ̀ yìí ìgbà tá a bá kírun iléyà tán àti lọ sí ìdí àti kírun dé lẹ́yìn ìrun ní ṣẹ̀dá ní ká pa ẹran ẹ̀ ń bá pa ẹran bífọ́ ká tó kírun ó pẹ̀rẹ̀ jẹ lásán ẹ̀ ń bá pẹ̀rẹ̀ látàlẹ́ kalẹ̀ ó pẹ̀rẹ̀ jẹ lásán ó fẹ́ ṣe wẹ́dìn tó fi pé ẹlẹ́pẹ̀rẹ̀ nígbà tá a bá kírun yídì tán ìwọ tó lẹ́ran gángan nígbà tó ti kírun tán ìgbà yẹn ló wà pẹ̀lẹ́ yẹn àti ẹ̀. ó kọ́ síbú àwọn míì ti kírun láago méje àwọn míì fẹ́ kírun láago mẹ́jọ àwọn míì fẹ́ kílí àti wọn láago mẹ́wàá kò sí nǹkan tó kàn ìgbà wo ni wọ́n kírun tiẹ̀ ló kàn ìwọ ló fẹ́ pẹ́ gángan táìmù tí wọ́n máa lò ní pé tèmi ti kírun àbí mi ò ti kírun ṣùgbọ́n ní mọ́tàlásí yín ní àdúgbò yín ní ibi tẹ́ ti fẹ́ kírun èyí bàbá ìmáàmù sì ń ṣe rẹ̀kẹ̀jì lọ́wọ́ kèé kírun bọ̀ ìwọ ti kírun bò míì nígbà tó ti kírun yẹn ọlọ́fàá náà ti parí lẹ́yà jẹ ẹni tó ò tí ì lọ kírun jẹ tó tó di aago mẹ́wàá tàwọn bàbá àwọn náà ò tí ì lè pẹran nìyẹn torí pé kò tí ì kírun ti tiẹ̀ sọ àsìkò tẹ́ni ká bó bá kírun ni ó lò láti fi pẹran lẹ́yà ti tiẹ̀. ilẹ̀ rí eléyìí àníbi wa sallallahu alaihi wa sallam àníbi ni màǹdàbà kábùlà sọ́lá ẹ̀ ń bá pẹran lẹ́yà tiẹ̀ ká tó kírun ànábì ni ẹran yẹn fa iná máa dábàá àlìlá fìlí wọlé àhàlì ànábì ni ẹni yẹn pẹran fún ara rẹ̀ láti pàjẹ́ ó sì pẹran fáwọn fámìlì ẹ̀ ṣùgbọ́n ànábì ni wàmọ̀ ńlábà báyìí sọ̀lá ẹ̀ ń bá pẹran lẹ́yìn kàtà àti kírun tán ànábì ni fàkọ̀dé lóṣù buhu wà àtọ̀ ọ̀bà sún mùsùlùmí ànábì tó bá pẹran tiẹ̀ lẹ́yìn iléyá àìlẹ́yìn ìgbà tá a kírun tán àdébì ni ẹni yẹn gangan ló pa ẹran ẹni yẹn gangan ló sì bá súnà àwa mùsùlùmí ìdíjí àwa mùsùlùmí ẹni yẹn gangan ló ṣe nínú sẹ̀mí ayé rẹ̀. tó tún ti kẹrin iléyá tá a fẹ́ pa a gbọ́dọ̀ gbìyànjú láti gbé ẹran iléyá tá a fẹ́ pa yìí fámi ìṣọ̀tà pa lẹ́yìn ìgbà tí a ti kírun tán tí a ti dé láti rí ìdí àbí ká pa ní ìdí yẹn wọ́n wù ọ́ ìmáàmù kírun tán báyìí ìdú ẹran láti ìdìyẹn náà ibò sáà ti kírun tán kò sì máa gbé bọ̀lá nílé ní pípa sí wàhálà wọ́n sì wọ̀ o lè délé náà ó wá pa nǹkan rẹ̀ ìdúgbò àkàwá ni pé ṣé ẹni yẹn ṣé ó ti kírun tán àbí kò ti kírun tán nínú nínú ẹran tó fẹ́ pa. sọ àwọn eléyìí ó já àwọn májẹ̀mú tá a gbọ́dọ̀ ṣe tá a gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn kádẹ mú pàtàkì nígbà tá a bá fẹ́ pa ẹran iléyà wa àbí Allah subhanahu wa ta'ala àkójọ odò tiẹ̀ nìkọ̀ọ̀kan wa ó jẹ́ kí àsìkò náà kó bá wa láyọ̀ àti àlàáfíà ó mọ̀ jẹ́ kí a ṣe ọdún náà nínú ìbànújẹ́ ó mọ̀ jẹ́ ká ṣe nínú nínú ewu ó mọ̀ jẹ́ ká ṣe nínú àìsàn ó mọ̀ jẹ́ ká ṣe nínú òṣì àbí Allah subhanahu wa ta'ala ó jẹ́ á ṣe nínú ìṣèkèkèrí bí Allah subhanahu wa ta'ala tí mo ti dárúkọ májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni pé ká pa ẹran wa nínú kan nínú ẹran mẹ́tẹ̀ẹ̀ta májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì kó mọ̀ sí àléébù tí mo dárúkọ yẹn nínú ẹran tí a fẹ́ pa májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta káwọn ẹran yìí kan wọ ọdún ọdún tí ìṣẹ̀dá ní kí wọ́n wọ̀ dájú ká tó lè pa wọ́n májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé ká méjì pàwà gan-an àwa la ní èyí ti pé àjọ ní pẹ̀lẹ́ nìkan àbí irú tó yẹ pé mọ̀tòrókù ni ó lọ jí ni ẹran tó so mọ́ta tó bá lọ tó òkun rẹ̀ lọ́wọ́ bá ó jẹ́ palẹ̀yà lọ́dún yìí àrùn ni ò níléyà báyẹn ó ti fi dáná àbí ẹni tó ń pè mọ̀sù ó jágba ní àbí ẹni tó ń pè ó jábọ́ lẹ́yìn ọkọ̀ ibi tó ti ń kó bọ̀ láti nọ́ọ̀sì ẹni yẹn wá jábọ̀ wá bọ́ síbẹ̀ wá gbé wá lọ fi palẹ̀yà gbólú nǹkan báyìí ó gbọ́dọ̀ tẹ̀ bá wà lání mọ́jẹ̀mọ́ ẹlẹ́karùn-ún ó jẹ́ pé ẹran fẹ́ pa àwa àtẹnìkan kọ́ ní láì sí pé ẹnìyẹn yọ̀ǹda fún wa pé pé àwa àtẹnìkan kọ́ lájọ ní àwa gẹ́gẹ́ lánìí fúnra wa kì í ṣe pé níní rẹ̀ ó wá láàrin èèyàn méjì mẹ́ta gbọ́dọ̀ jẹ́ báwa nìkan gan lájọ ní ilé ìjẹ́lẹ̀ ìkarùn-ún èyí tó jẹ́lẹ̀ ìkẹfà ń bẹ̀ òun náà ní kó jẹ́ pé àsìkò tíṣẹ̀lẹ̀ àníkà pa gangan òun náà lẹ́yìn gbàdábá kí ìrìn ilé yá tán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 gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sìn wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Darus Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà fi rán wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo òbí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí Darus for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́kẹ́ dúró dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà kànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. david hood quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́. tàgbàtọ̀dọ́ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí road five masfala yana bikẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. tẹlifon zero zero eight five two three seven 7577 WhatsApp number 081 1063 9368 ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.